bẹ nínú ètò yìí o àbọ̀rọ̀sá lórúkọ àkọ́kọ́ jẹ́ fọlọ́gbìn èèyàn kó lè máa fi ṣèṣìtì o kó lè máa fi ṣòdiwọ̀n bí láyé yìí ṣe rí àbọ̀rọ̀ tó fọ́mọ́ lu àbúrò tó ń sáànù ìwé tó pa o. abala ẹlẹ́ẹ̀kejì. akí ẹ̀yin wa ẹ káàbọ̀ sí láwùjọ wa láwùjọ wa náà láti máa ń gbé àwọn ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n láwùjọ wa yẹ̀ wò lọ́kùnrin lómi lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà adéyẹmí ọlábọ̀dé lèmi ń jẹ́ o láwùjọ wa oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ló ń wáyé à ń gbé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yẹ̀wò ká lè fi mọ kọ́gbọ́n ká lè fi mọ ní ìmọ̀ ní òye ká mọ̀ bá jìn sọ́fìn ká mọ̀ bá ṣe ẹsẹ̀ gbé ká mọ̀ bá ṣe rìn ní dúníyàn láwùjọ wa níbi gbogbo tẹ́ bá ti ń wò wá lórí Oni TV ẹ má gbàgbé ẹ má darapọ̀ mọ́ wa lórí facebook orí youtube orí gbogbo àwọn ìtàkùn ayélujára orí facebook onif tv ní péèjì wa ẹ láìkí orí youtube ẹ darapọ̀ mọ́ channel wa onif tv òun náà ni hmm, ẹ bá ti subscribe ẹ ti dára wa náà nu àti di ọ̀rẹ́ náà nu ẹ wò ó nípele láwùjọ wa lọ́jọ́ tòní kì í ṣe ìròyìn mọ́ kò jẹ́ tuntun mọ́ ká mọ́ gbọ́ wípé wọ́n ka ọwọ́ mọ́ ẹnìkan lọ́wọ́ níbìkan wọ́n ká orí èèyàn mẹ́lòmíì lọ́wọ́ níbòmíì ẹ̀yà ara èèyàn orí òkú egungun òkú àtàwọn nǹkan èèyàn lóríṣiríṣi tíròyìn ń gbé lójoojúmọ́ ó ti wá di nǹkan tó ń kọ àwọn èèyàn lóminú ó ti di àìláṣọ ọlọ́run pàákà ó ti di ohun àpérò fún gbogbo ọmọ eríwo àwa tá à ń wò wá láwùjọ wa láwa yìí láti orígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà débi tó pe sí ìṣẹ̀lẹ̀ ìpaniṣòwò ìpaniṣètùtù ọ̀la ìpaniṣẹ́ṣó ìpaniṣògùn owó àtàwọn ìwà bàjẹ́ míì ti di tọ́rọ́ fọ́nkálé bó ṣe kan yorùbá ló kan ibo ló kan hausa àtàwọn ẹ̀yà míì ìròyìn náà wá ti di nǹkan táwọn èèyàn ń gbọ́ àgbọ́túngbọ́ àgbọ́túngbọ́ àgbọ́túngbọ́ lójoojúmọ́ inú rédíò inú ìwé ìròyìn ojúmọ́ màwòrán orí social media àti káàkiri là ń gbọ́ ariwo pé wọ́n ń finigún ṣe finigún owó fi gbá ṣe àwo ọ̀pọ̀lọpọ̀ ìgboro àwọn ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ ọkọ̀ tó kí dáadáa ọkọ̀ tó rinlẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá rẹni tí ń wà náà kò tí ì lè ju ọmọ ogún ọdún lọ kò tí ì lè ju ọmọ ọdún mẹ́rìnlá lọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fifteen years ọmọ ọdún mẹ́tàdínlógún seventeen years àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ọmọdé léńjẹ léńjẹ. bàbá mi ohun tó ti tó fi wà lẹ́nu iṣẹ́ ìjọba tó fi wà lẹ́nu iṣẹ́ ìjọba ó ti lu ọdún mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven years kò sì tí ì rí owó tí ó fi ra táyà ẹsẹ̀ mọ́tò mẹ́rin péré àwọn ọmọ ará ọmọ léńjé léńjé léńjé léńjé léńjé léńjé léńjé léńjé wọn a máa pè wọn ṣe yahoo yahoo àbí <laughs> wọn tiẹ̀ sọ pé àwọn kan yahoo plus tọ́ ẹ̀ bá kọjá láàrin àdúgbò míì láàní àfẹ̀mọ́jú nǹkan tó lóore ọmọ fojú kó bí ẹbọ bí oríṣiríṣi láàmọ́ fojú kó bẹ́yìn ò ríbi tán ti ń wẹ̀ lójúmọ́ ọmọ yóò ríbi tán gbẹ́bọ sí àwọn nǹkan wọ̀nyí ó ti di nǹkan tó ń kọ àwọn èèyàn lóminú ó ń kọ àwọn ọ̀jọ̀gbọ́n lóminú àwọn àgbààgbà ń wòye wọ́n wo sàkún pé ṣé bá ṣe máa ba lọ rèé kéèyàn ọmọ rírì kú rí kéèyàn ọmọ gbọ́gbọ́kú gbọ́ kéèyàn ọmọ wòwò kú wò báwo la ṣe bá yàrá ọ̀rọ̀ yìí já níbi táwọn ọmọ léńje léńje tó yẹ pé eré kìràkìtà kìràkìtà bí wọ́n ṣe ní bílíọ̀nsì bílíọ̀nsì lọ́mọ tí ò tí ì pọ́n ogún ọdún ọmọ tí ò tí ì mọ̀ bá ṣe ń jìyà tí ò tí ì mọ̀ bá ṣe ń fara láti la nǹkan kọjá ìlépa ọrùn òjijì ọ̀rọ̀ òwò gùdùgùdùgùdùgùdù dá wáíwáí ló di nǹkan táriwo rẹ̀ ń gbàlú nígbà táwọn èèyàn wá ń kọminú wòye wo sàkún lórí ọ̀rọ̀ yìí wọ́n ní amúkùn ẹrù ẹ̀ wọ́ olókè lẹ́wọ̀ ẹ̀ wọlé lọ́rọ̀ yìí wọ́n ní púpọ̀ nú àwọn ọmọ yìí ilé tí wọ́n ti wá gan-an ló yẹ kán ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló yẹ káwọn èèyàn kọ́kọ́ mójútó wọ́n ní púpọ̀ nú àwọn iṣẹ́ tó yẹ kí àwùjọ ó ṣe tó yẹ kí òbí ó ṣe lòbí ó ṣe lòbí wá ń retí kí àwùjọ ó ṣe bí òbí ò bá tẹ̀ ti ṣiṣẹ́ rẹ̀ àwùjọ ni wọ́n ti kọ́ ọmọ ní nǹkan tí ò yẹ kán kọ́ ọmọ láwùjọ wa láwà yìí ọ̀pọ̀lọpọ̀ ti di ẹ̀bi lórí àwọn aṣáájú ẹ̀sìn ní ti kìrìsìtẹ́nì wọ́n ní àwọn pásítọ̀ wọn fi bẹ́ẹ̀ wàásù nípa ìjọba ọlọ́run nípa ìní ìtẹ́lọ́rùn nípa nínífẹ̀ẹ́ ọmọlàkejì wọn fi bẹ́ẹ̀ wàásù rẹ̀ mọ́ wọ́n ní ariwo hey you shall be great hey prosperity hey kìíní kan wọ́n láriwo ló gbẹnu àwọn pàìtọ̀ pàìtọ̀ kan o gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe kì í ṣe gbogbo àwọn pàìtọ̀ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú òjíṣẹ́ ọlọ́run ẹ kíní kan prosperity ẹ kíní kan my god is not poor you shall not be poor kíní kan ariwo yìí lóòótọ́ kò sí nǹkan tó burú nínú kéèyàn òsìn ọlọ́run kó dẹ̀ lówó kéèyàn ọlọ́lá ṣùgbọ́n wọ́n ní ìwọ̀nba ìwàásù nípa ìjèrè ọkàn nípa ká lọ sọ́run òun ló ń wà lẹ́nu àwọn pító yìí bẹ́ẹ̀ náà làwọn ọmọ àfáà wọ́n ní bí àfáà míì tó bá rí èèyàn àwọn tó bá gbówó wá ni wọ́n fi joyè ní mọ́ṣáláṣí kìníkà àdínì kìníkà àsàlátù kìníkà àdínì kìníkà àsàlátù ìyá ẹgbẹ́ kìníkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní púpọ̀ nú àwọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ti ẹ̀ wá bìkítà Ibu ni lágbájá ti ṣiṣẹ́ kan rú owó rẹ̀ ṣáàánú gbàtọ́ bẹ̀rẹ̀ ṣáàánú bóyá ń sán náà ní báwọn náà ṣe ń ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn àmọ̀gbà tá à ń wá tá ń ṣètò tá ń wá tá ń ṣètò tá ń wá tá ń ṣètò báyà ó ṣe owó ni o ó ṣe yahoo plus ni o kinní kan ọ̀pọ̀lọpọ̀ nú àwọn pásítọ̀ àti àwọn àfa àti àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo yìí àwọn èèyàn ń sọ pé wọ́n èyí fẹ́ mọ̀ ibi tí kálukú ti ṣiṣẹ́ kún owó rẹ̀ tó bá ti dé báyìí kọ́mọ fi mọ́ doyè ìyá àjọ bàbá àjọ bàbá àṣàlẹ̀ kìnìkà àdínì káàkiri ni láì mọ orísun owó kálukú wọ́n ní àwọn nǹkan wọ̀nyí náà ń pakó bíi ìfẹ́ àti lówó bìrìbìrì ìyẹn owó òjijì ṣe wà lọ́kàn àwa ọ̀dọ́ ayé òde òní kí là ń gbìyànjú àti sọ wọ́n pé bí ọ̀pọ̀lọpọ̀ bá tiẹ̀ ní orí èèyàn lápò kó ti wà ìbàjẹ́ kó ti ṣe kinní kan tó bá ṣe àti lè gbowó dé iwájú ọlọ́run iwájú èèyàn ọlọ́run you are blessed náà ni wọ́n sì mọ́ fi joyè ṣó wa yẹ kó rí bẹ́ẹ̀ láwùjọ wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láwùjọ tá a pè ní àwùjọ ẹlẹ́sìn tá a gbé ẹ̀sìn lórí bí kà sí nǹkan èèyàn níwòye ti àwọn ẹlẹ́sìn tá a bá tún wo lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó máa ń ká orí èèyàn mọ́ lọ́wọ́ tó máa ń ká owó èèyàn mọ́ lọ́wọ́ tó máa ń ká ojú ara èèyàn mọ́ lọ́wọ́ tó máa ń ká àwọn ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ yìí ìwádìí fi hàn ńgbà tó bá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn ọ̀daràn náà kọ́mọ sọ pé ẹ mr samuel ẹ mr john kìnnìkan kristẹni tàbí kọ́mọ dákọ mùsùlùmí fatai ẹ kìnnìkan wàásù ẹyí tẹ́ jẹ́ àwọn orúkọ yẹn mọ́bìnú àti ẹ̀fí ṣàpẹẹrẹ ni o ṣùgbọ́n ó di mímọ̀ wípé gbogbo àwọn tó máa ń ká ìwà àbàjẹ́ ìmọ̀ lọ́wọ́ kristẹni àti mùsùlùmí ni àwọn èèyàn kan sọ pé ó di ìgbà mélòó tá a rí pé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń gbá ni wọ́n ń ká pẹ̀lú àwọn ìwà ìbàjẹ́ ìwà ká mọ lo ẹ̀yà ara èèyàn ká mọ mú ẹ̀yà ara èèyàn láti fi ṣètùtù ọ̀la yìí ó ní àwọn tá a gbé ẹ̀sìn lórí jù kristẹni àti mùsùlùmí gan la jẹ ọ̀rọ̀ yìí ń ṣe mọ́ lórí jù kí wá là á ṣe láwùjọ wa kí gan ló yẹ kó jẹ ojúṣe àwọn olórí ìlú àwọn ọba aláyé àwọn olórí ẹ̀sìn àwọn ọba aláyé àwọn orí adémi náà sì wà tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ láti mọ orísun ọ̀la iṣẹ́ tí èèyàn ń ṣe láàrin ìlú tó bá ti lówó òun náà ni ó joyè olówó ló ń joyè gẹ́gẹ́ bí àwọn kan ìyẹn ṣe máa ń sọ ẹni bá ti lè lówó oní òróyè jẹ ǹjẹ́ àwọn ọba aláyé gan ń gbé ìgbésẹ̀ láti mọ orísun ọlà àwọn tí wọ́n mọ̀ dá lọ́lá tí wọ́n mọ̀ fi ṣe olóyè láàrin ìlú tí wọ́n mọ̀ fi sí ipò gàgàrà ẹ sì mọ̀ pé àwọn tó bá fi jẹ olóyè tó bá fi jẹ ọlọ́lá yìí àwọn làwọn ọ̀dọ́ ayé òde òní ọmọ wọ́n á orí mọ́tò tí bàbá olóyè wá orí kìnìkan làwọn náà mọ sáré kìtàkìtà torí pé kí ni wọ́n rí àwọn èèyàn tó ń dá lọ́lá àwọn èèyàn tó fi ń joyè yìí gẹ́gẹ́ bíi model àwòkọ́ṣe irú àwòkọ́ṣe wo ni àwọn ọba aláyé àwọn ọrùn ìlẹ̀kẹ̀ àwọn ìjòyè tá à ń pèsè fún àwọn ọ̀dọ́ ayé òde òní láti mọ wù torí nǹkan táwọn èèyàn sọ ni pé ara bi tí ẹrù amúkun ìṣẹ̀lẹ̀ yìí ti wọ́ wà rèé o wọ́n ní abi tí ọ̀rọ̀ yìí ti ń wọ́ bọ̀ rèé o nínú ilé láàrin ìlú láwùjọ wa a máa tẹ̀síwájú nígbà míì torí àsìkò tí ọ̀fẹ́ bá wa ṣọ̀rẹ́ a máa tẹ̀síwájú a sì là wá wẹ́ ìyẹn ìṣẹ̀lẹ̀ kán máa fi ní ṣòwò kán máa fi ní ṣètùtù ọ̀la ariwo àmọ̀gùn mọ́tò bọ̀m̀bẹ̀bẹ̀ látẹnu àwọn ọmọ tí ò ti ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ ọmọ ogún ọdún <laughs> bẹ́ẹ̀ sì rèé tán bá ta gbogbo ìdílé tán bá ta gbogbo ìdílé wọn papọ̀ kí wọ́n ka gbogbo wọn papọ̀ ìyá gbogbo rẹ̀ wọ́n tí ì lè ní ju two million lọ kódà wọ́n tó two million tó bá tà wọ́n tàbí ká gbé owó tí ń bẹ lọ́wọ́ wọn sórí òṣùwọ̀n kò tó bẹ́ẹ̀ sì rèé ọmọ tí ń làlá kọ́mọ gbé ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ wálé ọmọ mi wọn gbọ́kọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ wálé ọkọ̀ five million six million seven million ìyá ọmọ tí ò tí ì jogún ọdún lọ tí ò tí ì jọdún mẹ́tàdínlógún lọ ìyá ò ní béèrè bàbá ò ní bí ọmọ ti gbé ọkọ̀ ńlá wá náà ni wọn ní fẹ́ mọ kí iṣẹ́ wo lọmọ ṣe ọ̀nà wo ló gbé gbà báwo wá ni irúfẹ́ ìwà yìí ò ṣe ní máa tẹ̀ wájú nígbà tí àwọn òbí bá ń gbé àgbọ̀dùn lọ́wọ́ tàbá ń káwọ́ gbéra tinuwa náà ń dùn tá ń ṣe fújà láì náà ní orísun wọn làwọn ọmọ yìí tábàtẹ̀ wá wò ó kí wá gan ni ó wàá jẹ́ àtúbọ̀tán àwọn tó ń wìwà àbàjẹ́ yìí ká mọ fúdìdí ọmọ ẹlòmíì kó ṣe ká mọ fẹlòmíì ṣe nǹkan a máa ń pè wọ́n ní yahoo plus yahoo plus yahoo plus àwọn èèyàn tiẹ̀ wá ń bèrè pé ṣé bẹ́ẹ̀ lóyìnbó ṣì gọ̀tó náà ní láyé òde òní tọ́ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lọ́nà a máa tẹ̀síwájú a tún wá wò ó pẹ̀lú ojú kan ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní orí ètò tábà túnṣe ó ní wípé kí gan-an ni ìgbésẹ̀ àwọn agbófinró ṣé àwọn agbófinró gan tiẹ̀ ń fi ìyà jẹ àwọn tí ajé ọ̀rọ̀ yìí bá ń ṣẹ́ mọ́ lórí tó bá ń ṣí mọ́ lórí kó lè mọ jẹ́ àwòkọ́ṣe fún àwọn tó bá lè fẹ́ ṣòro aṣọ bẹ́ẹ̀ ṣòro ṣé kìí ṣe pé àwọn agbẹjọ́rò gan náà àwọn náà ń ṣe ìwúrí fúnfẹ́ àwọn ìwà yìí torí a gbọ́ wípé àwọn agbẹjọ́rò kan wà tó jẹ́ pé àwọn tó bá jẹ́ suspect ní àwọn tí wọ́n fura sí àwọn ni wọ́n ò tún kọ́ wọn bí wọ́n ṣe gbé ẹjọ́ kalẹ̀ nílé ẹjọ́ bẹ́ẹ̀ ṣe sọ gàtẹ́ ṣe àti ọ̀rọ̀ ètò ìdájọ́ ilẹ̀ nàìjíríà ṣètò ìdájọ́ ilẹ̀ yìí gan tó ṣe ìrànlọ́wọ́ fúnfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí torí ẹlòmíì orí bíi ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ni wọ́n wà lórí pé wọ́n ń ṣe ẹjọ́ ẹni tí wọ́n ká ìyá rẹ̀ èèyàn mọ́ lọ́wọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn àlọ́lá àgbọ̀ àní gbàbọ̀ ṣé ètò ìdájọ́ nàìjíríà gan ṣe ìrànlọ́wọ́ fúnfẹ́ àwọn nǹkan bẹ̀ báyìí a máa tẹ̀síwájú nígbà míì nípele tá a pè ní láwùjọ wa lórí olive tv ni o pẹ̀lú adéyẹmí ọ̀làbọ̀dé yẹmí dynamic mr speaker títí di ìgbà míì tá a mọ̀ wúra wa gbọ́ra wa gbádùn wa ẹ mọ láìkí péjì wa olive tv ẹ láìkí ẹ ṣíà péjì yẹn ẹ ṣíà fídíòs yẹn bákan náà orí youtube ẹ subscribe sórí youtube channel wa olive tv àjọmọ́ agbádùn ara wa adéyẹmí ọ̀làbọ̀dé ló ń sọ wípé ká mú olówó lọ́rẹ̀ẹ́ ní ìlú ọ̀rẹ́ kó pé kó tani lọ́rẹ̀ o ọwọ́ ẹni ni kì í tani jẹ ó dàbọ̀ abala méjì ló ń bẹ ní adéyẹmí ọlá àbọ̀dé o yẹmí dynamic mr speaker òun ló ní ká sọ fún yín pé lórí onif tv o ìjọ ìwà níbẹ̀ bábọ̀ ọ̀làdìmọ̀ èjì àbí omilọ́mọ kristal ọ̀tà sàlóko èmi gan mi ò jẹ́ fi ṣeré bábọ̀ ọ̀làdìmọ̀ èjì mọ́ gbọ́ orí onif tv ní ọgbọ́n bẹ́ẹ̀ ní nàìjíríà.